ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون اعلموا يا عباد الله أن من صفات المؤمنين الصادقين السعي الحثيث لجلب الخير والحرص الشديد على دفع الضير وإن مما يستعان به على ذلك الدعاء الخالص فقد دعا الأنبياء والمرسلون وتضرعوا إلى ربهم لأنفسهم ولبلادهم فلنحرص على الدعاء لبلادنا فإن الإصلاح حقا إنما هو بيد الله العزيز الرحيم ومن أنواع الدعاء للبلاد سؤال الله حبها وسؤال الله نقل أمراضها والبركة في قوت أهلها فعن عائشة رضي الله تعالى عنها قالت قدمنا المدينة وهي وبئة فاشتكى أبو بكر واشتكى بلال فلما رأى رسول الله صلى الله عليه وسلم ذلك قال داعيا الله عز وجل اللهم حبب إلينا المدينة كما حببت مكة أو أشد وصححها وبارك لنا في صاعها ومدها وحول حماها إلى الجحفة متفق عليه ولنا في رسول الله صلى الله عليه وسلم نوع تعلق بالبلاد فعن عائشة رضي الله تعالى عنها قالت إن النبي صلى الله عليه وسلم كان يقول للمريض بسم الله تربة أرضنا بريقة بعضنا يشفى سقيمنا باذن ربنا متفق عليه بارك الله لي ولكم في القران العظيم واجعلني واياكم من المتبعين لسنه نبيه الكريم انه سميع مجيب الدعوات الحمد لله والصلاه والسلام على رسول الله وبعد اطني فولان وبواه àṣe asolat àti asalam fún olólùfẹ́ wa aṣíwájú wa ọ̀rẹ́ ọlọ́run ààyè ọlọ́run anábìwá muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run ọba àti àánú ẹ̀ àti ìbùkún ẹ̀ àti ọlá rẹ̀ kó máa bá anábì wa yìí kó sì máa bá gbogbo àwọn aráalé ẹ̀ àti gbogbo àwọn sọ̀hábà rẹ̀ lápapọ̀ bákan náà kọkàn àwa tá a tẹ̀lé wọn náà kí ìkẹ́ náà kọ́ wá bá àwa náà ẹ̀yin mùsùlùmí lákùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká túbọ̀ lékún ní ìgbẹ̀rù ọlọ́run ọba sí ká sì mọ̀ dájú sákáyí pé á bá ọlọ́run ọba wa pàdé àti pé àníbòmíì tá a sẹ̀rí lọ ju ọ̀dọ̀ ọlọ́run ọba lọ tí wọ́n bá ní gbogbo ìrìn àjò tá a rìn láyé mo lá parí ẹ̀ sí iwájú ọlọ́run ọba náà a padà sọ́dọ̀ ẹnìkan ẹni a sì fẹ lọ sọ́dọ̀ yìí kì í gba bribe ẹni tá lọ báyìí kò mọ èèyàn kankan rí ẹni lọ báyìí kò sẹ́ni iṣẹ́ wa náà ni lágbèdéwájú rere jìnnà sí tí kò dára ká pé nínú àwọn tá a fi máa ń ròyìn múmi ní òdodo òun náà ni kéèyàn tiraka kó máa ṣiṣẹ́ lọ́sàn-án lóru kó máa ṣe wàhálà ní gbogbo ìgbà láti fa oore wọ ibi tó ń bá wa. nínú àwọn àròyìn tá a fi máa ma mú mi ní òdodo tààrà òun náà ni kéèyàn máa kó sì máa ṣiṣẹ́ tọ́ àti mú gbogbo nǹkan tó bá lè jẹ́ wàhálà àbí fìtínà àbí aburú kó máa mú kúrò níbi tó ń bá wa nílùú ẹni o ládùúgbò rẹ ni o ní stéètì ẹni o ní kọ́ńtìrì ẹni ní ìròyìn mọ́mì ní òdodo ni kásìlẹ̀ ọmọ yìí pé nínú nǹkan tó lè ràn wá lọ́wọ́ jù lẹ́yìn ìgbà tá a bá ṣiṣẹ́ tó nǹkan yìí lẹ́yìn òun náà ni kátúbọ̀ máa ń ṣe àdúrà náà mọ́ náà bákan náà pé ọlọ́run ọba kó ṣe wá ní sábàbí oore fáwọn ènìyàn kọ́mọ̀ ṣe wá ní sábàbí aburú fáwọn ẹ̀dẹ́ ènìyàn bíkíbi tá a bá wà ká máa bẹ lọ́hùn pé ká máa jẹ́ sábàbí oore sábàbí dáadáa láàyè tá a wà ká máa máa jẹ́ sábàbí wàhálà àbí fìtínà tá a bá wà eléyìí kò pamọ́ fún wa àwọn ànábì ọlọ́wọ́n ọba tí wọ́n síwájú wa àwọn òjíṣẹ́ ọlọ́wọ́n ọba tí wọ́n káyà tọ́lọ́wọ́n ọba ránṣẹ́ ìlànà wọn náà lélẹ́yìí ẹnikẹ́ni nínú wọn ìlú tí wọ́n bá sọ̀kalẹ̀ sí àbí ibi tọ́lọ́wọ́n ọba bá rán wọn sí wọn kì í dàbẹ̀rù kódà wọ́n tún máa ń bẹ lọ́hùn pé ọlọ́run bá wa tán bẹ̀ sí wọ́n tún máa ń bẹ lọ́hùn ọba yìí gbogbo wọn ni wọ́n lọ bá nìyẹn ojú pọ̀ náà wọn nìyẹn nípa báyìí ẹ jẹ́ kí àwọn náà ká múra láti ṣe àdúrà lọ́pọ̀lọpọ̀ bá a ti ń ṣe àdúrà fúnra wa ká máa ṣe àdúrà fún ìlú wa torí wípé gbogbo nǹkan táwọn ènìyàn rò pa lè fi túlù sí ni kò sí ìtọ́lágbára ti àdúrà àdúrà ni òkè téńté tó lè tún gbogbo nǹkan ṣe ó gangan sì ni alátúnṣe torí pé ọlọ́run ọba lọba ti ń tún nǹkan ṣe àwọn èdè ènìyàn tá a bá ṣe apá wa tọ́lọ́wọ́n ọba ọba ṣe tán láti ṣe àlè ṣe torí di eléyìí ẹ jẹ́ ká tẹ́wọ́ ká máa bẹ̀ lọ́wọ́n ọba ní gbogbo ìgbà kí ọlọ́wọ́n ọba kọ́ bá wa tún ìlú wa ṣe nínú àwọn nǹkan tá a fi máa ń ṣe àdúrà fún bí ènìyàn tá a rí ẹ̀rí ẹ̀nu ọ̀rọ̀ ànábì sallallahu alayhi wa sallam kódà tá a bá wọ inú àrẹ kùránì náà àti kájí ẹ̀ fún wa ní kútùbà tó lọ nínú àwọn ọ̀nà tá a fi máa rí àpẹẹrẹ tá a fi máa ń gbà ṣàdúrà fún lòó a rí àwọn nǹkan bíi mélòó kan kójọ láàrin ẹ jẹ́ ká sọ díẹ̀ fún wa mẹ́ nínú nǹkan táwọn fi máa ń ṣàdúrà fún ìlú kó a lọ síwájú òun náà ni ká máa bẹ lọ́hùn pé ọlọ́run jẹ́ ká fẹ́ràn ìlú wa Allahu akbar wọn náà wá wúra rẹ sọ ṣàdúrà kọ́lọ́run jẹ́ fẹ́ràn ìlú rẹ rí ẹ rí àdúrà táwọn máa ṣe táàfin máa júwe wípé àwa lọ síwájú fún ìlú wa àjẹ́ àpẹẹrẹ rere inú àwọn amúmi ní òdodo tó nínú a máa gbálà yẹn hadith anabi tàbá ń sallallahu alayhi wa sallam ẹni wọn kí ni mo kí lọ́kàn mi nàìjíríà à ń tọ́ka ọkọjá bẹ́ẹ̀ ó lọ bó o sì lọ bòmíì náà ẹbí ẹ wà ń ilé náà lọ́ọ́ padà sí bí wọ́n gbé wálé láàyè wọ́n gbé wálé lóko padà. nàám àwọn máa àwọn yorùbá wa náà máa túmọ̀ rẹ̀ lọ́nà òdì tí wọ́n wọn alẹ́ ní tí wọ́n fẹ́ràn ìlú ẹ̀ ọmọ àlè ni àwọn ní ẹnìyẹn tí wọ́n wù sẹ̀rẹ́ òpè lọ́mọ àlè o. ní àpẹẹrẹ tí wọ́n fi máa mọ̀ pé ọmọ ọkọ lè nìyàn nílẹ̀ yorùbá òun náà ní kọ́ fẹ́ràn ìlú ẹ̀ ẹ̀ wàá mọ iye ọmọ àlè nílẹ̀ yorùbá bó ṣe pọ̀ tó báyìí tí wọ́n fẹ́ràn ìlú bí

àìsàn tapolosi àìsàn tara ni malaria ebola gbogbo àwọn nǹkan kan ni àmọ́ bẹ́lẹ̀ ń pé ọlọ́run bá mú àwọn àìsàn tí ń bẹ nílùú wa kúrò àpẹẹrẹ tá a fi máa mọ̀ pé àwọn ọ̀nà ojúpọ̀nà tá a lè gbà máa ṣàdúrà fún lùwà nìyẹn lùwọ́ ọlọ́run gbogbo àìsàn tí ń bẹ ní nàìjíríà ọlọ́run bá kó kúrò bí yàn bá ṣàdúrà bá ọ̀nà àdúrà àwọn amúmi ní òdodo lọ sí torí bí o ti kó gbogbo àìsàn síbẹ̀ nàám àwọn ọ̀nà tí a ti máa ń gbà ṣe àdúrà fún ènìyàn òun náà ní ká máa bẹ lọ́hùn wípé gbogbo ọ̀nà tá à gbà jẹ fi ń jẹun bóyá nǹkan táwọn wà ní o bá a ṣe ń ra oúnjẹ jíjẹ yìí ọlọ́run bá wa fi ìbùkún sáwọn oúnjẹ tá a bá oúnjẹ ìlú wa yìí ọlọ́run jẹ́ international food ọmọ pé tó ń jẹ Nàìjíríà bá di international food ọ̀nà tó wọ́ ọmọ gbà wọlé ọ̀sẹ̀ kínní àlùbáríkà wọ̀ ni. àwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí ó wà hadith Aisha radiyallahu ta'ala anha ẹ̀jẹ̀ gbọ́ hadith Aisha yẹn káti fi tó bẹ́ẹ̀ torí àkókò wa Aisha radiyallahu ta'ala anha ìyá wa Aisha kọ́nà bá nìyẹn sí wọn wọ́n ń pa ìtàn kékeré kan fún wa wọ́n nígbà tá a kọ́kọ́ dé ìlú Madina sẹ́yìn mọ̀ pé wọ́n kó wa láti Mọ́kà ni ìlú Madina nígbà tí wọ́n dé bẹ́ẹ̀ ìlú yẹn ọ̀dà wábìá àjàkálẹ̀ àrùn bẹ́ńbẹ́ bí ọmọ ṣe ń wú níkùn ni orí ọmọ ń tóbi bàgbàlagbà ṣe ń bì ọba bì lónìí yọ yàgbẹ́ lọ́la bí malaria àwọn oníyọ̀tọ́lá ìgbóná múnjọ́ kejì àwọn àìsàn oríṣiríṣi níbẹ̀ níbẹ̀ wẹ́dà ọ̀tọ̀ wọn á dáa fún wọn níbẹ̀ bí yẹn bá lálàáfíà tó bá jáde nílẹ̀ tó bá rin wákàtí kan tó bá padà délé báyìí kò mọ́nu wá ṣẹlẹ̀ sí gbogbo àwọn tó ṣe hijira pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam bí wọ́n ṣe ń fò ní ìdìdí ní ń fọ̀ ládákú tí àwọn òkúté àbá ṣàìsàn lẹ́ẹ̀ká kò mọ ìlú yẹn tí máa rà ni sọ wọ́n ti ló bí oṣù mélòó kan níbẹ̀ kíní yìí sá ń lẹ́wọ̀n mọ́lẹ̀ ni kò wá sẹ́ni tí ọ̀ máa sọ pé nǹkan sí òun fashtaka abubakar washtaka bilal àwọn tí wọ́n wá lọ bá ànábì nú àwọn sọ̀hábà yìí àwọn àgbà sàbẹ̀ ni abubakar àti bilal abubakar àti bilal abubakar kí kò sí pé ọwọ́ anabi àti bilal ah eléyìí pa o ah agbára ò gbé kínní ìmọ̀ o àìsàn yìí pa o ah, ìlú tó sì láwọn agbẹ́rẹ́ nìyí tí gbogbo ẹ̀gbóná yìí yìí bára bàbá bá yá láàárọ̀ wọ́n bá tó bá dalẹ̀ yóò ti sick ọmọ rẹ̀ tó sick láàárọ̀ wọ́n bá tó bá dalẹ̀ ó ti gbádùn clinic and change wọn ò ní fọkànbalẹ̀ nù lé nù lò. Abubakar àti Umar àti Bilal wọ́n wá kí bùsùn wá bá nàbì sallallahu alaihi wasallam kì í wá ṣe pé àwọn méjèèjì nìkan ní kí bùsùn dára wọn wá wọ́n wá sọ dára wọn wọ́n ìsọ ti gbogbo aráàlú pé wà nàbì nǹkan ṣẹlẹ̀ o tá a bá ń bá lọ báyìí àwọn èèyàn ní dúró aláwa sẹ̀sìn ni o ẹ̀sìn òsì ẹ̀sìn tíbi ọ̀bá fara wa o ẹ̀ ẹlòmíì tó jẹ́ yóò wá máa sẹ́nu ẹ̀ jalajala ìgbé kí wọ́n darú ah kí wọ́n da kí ni ẹ̀sìn wo láwọn àrísìn tí wọ́n wọn dàlú ti wá rú o ìlú wa yóò ní dàrú bí idina láì ta àlà yóò máa dá a sí ni bí idina láì ta àlà wọ́n wá kí bá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kí ló ànábì ṣe ànábì tẹ́wọ́ sọ́lọ́wọ́n ọba ìyẹn náà làwọn náà sọ fún wa ẹja abẹ́lọ́n ẹ má jẹ́ àgbàgbé ẹni tó ní nǹkan yìí ọlọ́run ló nílẹ̀ <laughs> àti ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sódà tó kí ẹ àtìlẹ̀ ọlọ́run ló ní àwọn ò lè sí ọlọ́run lórí ìtàn àti tọ́lá sọ́nà ń gbé aláhùnmá olúwa mò ń pè ọ́ habib ilayna al-madina jẹ́ ká fẹ́ràn ìlú madina ọwọ́ ẹ̀bẹ̀ ni pé nígbà táwọn abubakar àti bilal wà àti gbogbo àwọn sàbí wọ́n ti ń eight wọ́n ti ń kórìíra madina pé à ah, ìlú eléyà ọ̀wọ́ o à ah, ìlú ìkóró pọ̀ ànábi aláhùnmá habib ilayna al-madinata kàmá habab tamaka wọn náà ń jẹ́ afẹ́ràn madina dáadáa gẹ́gẹ́ bá a ṣe fẹ́ràn mọ́kà náà tó àlẹ́bí wa fi kọ́ pé ah ah mọ́kà kìí ti ẹ̀ nìyí awo àṣà tí èjà fẹ́ràn mọ̀dínà yìí ju mọ́kà lọ lójú ẹsẹ̀ náà lọ́n gbàdúrà náà sọ̀tọ́ lọ́n bá ní ká fẹ́ràn nǹkan sí ìlú tó gbóná lè yọ fẹ́ràn ó yẹ kọ́ ọmọ pé gbígbàdúrà àwọn ó dìrọ̀ mà kọ́ lọ́wọ́ mú gbígbóná ẹ̀bẹ̀ kúrò <laughs> bára fi ṣe ṣàdúrà pé ọlọ́run jẹ́ afẹ́ràn ìlú mọ̀dínà bára ṣe fẹ́ràn mọ́kà tí èjà fẹ́ràn mọ̀dínà ju mọ́kà lọ anabi ṣàdúrà bẹ́ẹ̀ sallallahu alaihi ìyẹn lọ́ba tó fi jẹ́ anabi fẹ́ràn madina ju maka lọ ìyẹn ní ìlú wòlò anabi fẹ́ràn madina tó travel lọ maka bó bá lọ bì kan tí bá ń bọ̀ wá yóò máa rìn bọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ sallallahu alaihi wasallam tó bá ṣe rí rí tóge ti madina lọ́ọ̀kan báyìí yóò kàn fi kọ́rin ní pé yẹ́sì yẹ́sì jẹ́ tètè wọlé mo ti rí ibùmí ẹgbẹ́ báwa náà ti máa ṣe wọ́n ní ni tá a bá lọ bì kan tá ti fẹ́ wọ̀lú wa tá a bá rí ra lọ́ọ̀kan mọ́sàárẹ́ ju o ṣùgbọ́n rárá fi kún díẹ̀ wípé ah mo fẹ́ràn ìlú mi tí mo ń lọ àlẹ́lì máa ń ṣe bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam àdúrà kọ́kọ́ nù ọlọ́run sì gba àdúrà náà lójú ẹsẹ̀ anábì wa bọ́ sí bí tí ó jẹ ká lè gbé bẹ́ẹ̀ anábì ní wọ́n lọ́run sọ̀hìhà bámi tún ṣe ntara wa ń sọ fáwọn náà nìyẹn ọmọ nàìjíríà ogunlọ́gọ̀ wa kápẹ́ báyìí náà ti náà wà láàfẹ́ràn nàìjíríà òwúrọ̀ àìsàn wa nù tàbá fẹ́ gbádùn nàìjíríà àfi ká bẹ lọ́npẹ́ ọlọ́njẹ́ afẹ́ràn nàìjíríà tó o bá ti fẹ́ràn ìlú rẹ kò sí ní kò sí ní òun ní máa wò kọ́ máa dàbò ṣe dà síbi sí nàìjíríà ṣe rí sábà táwọn wà mẹ́fẹ́ rẹ̀ tábà fẹ́ràn ní ànímọ̀ òun náà báyìí tágbára sì wà lọ́wọ́ wa láti ṣe. alábìnrin ọlọ́njẹ́ afẹ́ràn Madina àwọn náà ń bẹ lọ́hùn ọlọ́run sí alẹ́ ní tí arábìnrin wọ ọlọ́run àìsàn ti ń bẹ nílùú Madina mo gbọ́ àìsàn ti mẹ́ńbẹ̀ wọ ọlọ́run wọlọ́ba tó clean bá ń kó gbogbo ẹ̀kọ́ mẹ́ bá ń tún ṣe. tẹ́wọ́nì sọ́hàhà àwọn àìsàn tá a fojú rí àti ń tá a fojú rí lànàbì tọrọ mẹ́ pé wọlọ́ba mú kúrò mẹ́ nígbà náà ti sàdúrà náà làdúrà ti gbà sallallahu alayhi wa sallam ẹlẹ́ẹ̀kejì wa barik lana fi sa'iha wa muddiha àti kàyẹ́ ní jẹjẹ pé ànábì wa ní ẹlẹ́ẹ̀kẹta wọlọ́n gbogbo nǹkan tá a bá ń pòpósì jáde tá a bá ń ta kódà ká lọ rà láti ìta wá tá a bá ti lè gbé wọn màdínà báyìí tí bá ti wọn màdínà jẹ́ máa di nǹkan alálùbáríkà la ilaha bẹ́ẹ̀ ló sì rí àsọ fún ní ọ̀rọ̀ tó yí pé béèyàn bá jẹun oúnjẹ nínú ìlú Madina tó jẹ́ pé oúnjẹ tó ti wọ Madina ní kò tó jẹ kọ́lá kọ́lá pé kì í ṣe Madina ló produce ẹ̀ tó o bá jẹ àlùbáríkà ó wọ̀ ọgbọ́n gbọ́ngàn mọ̀ fún oúnjẹ ìbùkún lọ́jọ́ ẹ̀dùn ní tètè pa ẹlẹ́ẹ̀kejì yóò wúlò fara rẹ̀ ànábìnrin wọn lọ́nba máa fi ìbùkún sí gbogbo oúnjẹ tí Madina tàbí bá wọ ọbẹ̀ ọlọ́run sì gbà ọlọ́run ọba náà ń bẹ wá sàdúrà lẹ́ẹ̀kẹrin ànábì ni wàháwìl homaha ilẹ̀ jọ̀fà àwọn àjàkálẹ̀ àwọn kan wọ mọ̀dínà ńgbà náà ànábì ni wọ́n lọ́hùn wọlọ́ba tó máa gbé nǹkan kú mbẹ́ bá ń gbé kú mọ̀dínà àjàkálẹ̀ àwọn tó wọ mọ̀dínà yìí ká kú bá ń gbé lọ ó yà ń pẹ́ àjàkálẹ̀ àrùn kìí ṣe tó lè kú fínfín ni yóò wà ń bì kan náà ànábì ni wọ́n lọ́hùn bá ń gbé lọ sí igbó rere náà ń pè ní jọ̀fà àwọn yorùbá náà máa fi igbó rere ni máa lọ igbó rere lànàmì ní kí àìsàn kí ọmọ lọ ẹ rí àpẹẹrẹ rere lànàmì fún wa ń bẹ̀yẹn o sallallahu alaihi wasallam. ìdáwà opposite dáadáa yẹn làwa ń mú wá tiwa ẹlòmíì ó ẹ yóò tún máa gbé mi ò fẹ́ràn ọmọ nàìjíríà ń tiẹ̀ o ẹ rí tiẹ̀ gbóná pọ̀ bá nù ẹlòmíì sọ pé ń tún lu sí yóò kọ́ ti dáa fún ẹ̀rẹ́ bó nílé ò pé kò lè dáa fún ọ nílùú tí ò dáa fara bẹ̀ àwọn ìbá náà ní pé olówó kan olùsì mẹ́fà olùsì mẹ́fà kí nígbà kan nìyẹn olùsì ẹgbẹ̀rún òyìnbó olówó ò lè gbàgbà yìí ànábì ní ọlọ́mọ àwọn fẹ́bùkún tó ń jẹ ìlú wa àwọn tí wọn ò tiẹ̀ wọn ò fẹ́bùkún bẹ̀ ànábì ní àìsàn tí ń bẹ nínú ìlú yìí àjàkálẹ̀ àrùn bá mú kọ́ ẹ̀ sọ báyìí ni ànábì gbé kalẹ̀ fún wa sallallahu alayhi wa sallam ẹ̀yin mùsùlùmí ẹ jẹ́ ká jẹ́ irinṣẹ́ rere fún ìlú wa yìí ẹ lọ́wọ́ mọ̀ pé ẹ̀sìn islam kò wá pé ká wá ṣẹ̀sìn lásán ó wá pé ká wá ṣẹ̀sìn ká sì ṣèlú ni gbogbo ọjọ́ ni papọ̀ ni kì pé ẹ̀sìn lọ́tọ̀ ìlú lọ́tọ̀ bẹ́ẹ̀ ti ń ṣẹ̀sìn lọ́nà islam bẹ́ẹ̀ náà láwọn ṣèlú lọ́mọ ìrọ̀mọ̀ pé òun lọ́mọ pé bí ìlú ẹ bá dáa yóò nípa lára ẹ̀sìn rẹ lọ́mọ pé tí ìlú rẹ kò bá dára yóò sì nípa tí ò dáa lára ẹ̀sìn rẹ bákan náà nàìjíríà akọlé rẹ ọlọ́run ọba lọ́wọ́ ọlọ́run bá wa tún nàìjíríà sí o síwálẹ̀ ní tí ó fẹ́ràn ìlú tá a ti bí wa nàìjíríà wa yìí sí ni tá a fẹ́ràn tá a fi lè ṣe dáadáa sí ní ọlọ́run ọba kò sí bẹ́ẹ̀ fẹ́ni kankan wa bákan náà wọlọ́run gbogbo àwọn nǹkan tí wọ́n máa fa oore wá sí ìlú wa yìí ọlọ́run bá gbé wá síbẹ̀ gbogbo nǹkan tí ó fa aburú wá sílùú wáyé ọlọ́run bá lé lọ jìnnà nàìjíríà májèkọ́ dàrú ọlọ́run ọba gbogbo ibi táyì sàn wà ń bẹ ìwọ náà lọ mọ bẹ àwọn ọmọ bẹ dáadáa akangẹ́sì ni à ń dábàá ni gbogbo ibi táyì sàn wà ní nàìjíríà àìsàn ti olè àìsàn ti kówó jẹ àìsàn ti máfẹ̀kọ́ da afẹ́nì kankan àìsàn ti ká tẹ dúkìá onídúkìá mọ́lẹ̀ àìsàn ti kíròrí wọ́ yàtọ̀ sí tọ́mọ nìyàn nínú ìlú yìí ọlọ́mọba amú gbogbo ẹ̀kú nàìjíríà àìsàn ti ara náà ti ń bẹ nínú ìlú náà ọlọ́ba àmọ́kó nàìjíríà wọ́n náà ọba gbogbo nǹkan tí wọ́n ń pè ní ìbùkún rẹ ibi tí wọ́n ti fi sí àmà pé nǹkan yẹn wọ́n dáa ni gbogbo àyè tá a ti nílò ìbùkún ọlọ́ba àfi sí nàìjíríà iná ìjọba wa bá a fi ìbùkún rẹ síbẹ̀ tí ìbùkún bá wà ń bẹ̀ ni kò ní lọ mọ́ ọlọ́ba àfi ìbùkún rẹ síbẹ̀ omi títí wa bá a fi ìbùkún rẹ síbẹ̀ tí ìbùkún bá wà ń bẹ̀ ni kò ní máa bí bó ṣe ń rìn yóò ti di dáadáa padà gbogbo aspect gbogbo angle tá a ti ní ìdìbùkún rẹ ọlọ́ba àfún nàìjíríà nàìjíríà ọlọ́mọdé ọ̀dàrú gbogbo nǹkan tí ó dàrú ọlọ́mọdé ọ̀sẹ̀lẹ̀ o ọlọ́mọdé àgbọ̀n tí ọ̀dà ń tọ́ da ní kọ́lọ̀ ń jẹ́ àgbọ̀n nípa rẹ̀ wọ́n á fi rò dà àwọn àná alhamdulillah.